ولا حول ولا قوة إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالسلام عليكم ورحمة الله وبركاته يقبل لك شيء باني لك شيء البركة na ya ji tabbata shi da na albarka wani albarka ya alkur'ani su kawo da tabbata ya ifata ilan na ya lo azun gwai beni ko allahu akbar allahu akbar allahu akbar fatu su kawo fegugoci da ke da zuma su kawai da tafi jama'a na yadi ufe na igajin uke masu kula fegugoci yanakin aya shibabe gutse niyan suratu hami asfagida bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب فاختلف ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما رأى Allah subhanahu wa ta'ala gan wala qad atayna Musa al-kitaba fakhtulifa fi wallahi la litafiya annabi Musa ngai litafiya at-taura fakhtulifa fi gama ya annabi Musa ya majje do jiba dan ne litafin cin dan da ciyu go gaskiya dan da ci mutu gama haka za alu qaumuka

nga wo damuwan doro nye na kafiri ya tsarin gani da alkur'ani na fasili fasi adiri ibadan ba kulta sai a tauron don da shi ma ni jijiyoyi don da shi ma di kafiri jijiyoyi so ko ga walaula kalimatun sabaqat min rabbika tawibo kalma na shi da ba to cewa annabi muhammadu buhari na gawo ga zan doro la kai ye ga bu ba ta be ken ga satana da jama'an ya ce fi alqur'ani ke ji qur'ani wala ci e daga ban zai ta alqur'ani a gaje da bi alqur'ani da la ku zuya bainahum da wa jan gaba da zai shafu alayhi ga ban za e ji wuro rubi alqur'ani na tawi ba yi so ko na shi eh laula anna allah hakama bi ta'khir al kuiba na hukunci ba wa shi gaba ga azaba la fata ya zandoro gaji wala kanci ya alqur'ani aka yi bayani kiyo na da jama'a ji da ya ji wuru da alqur'ani da ana dawa ja azaba nan da nayi raja halaka min ba kuri shi babu amma kan doro zage je na bauna da alqur'ani na sokoi diyawa ke ala sokota diyo ko wa gongwa aka kin babu ga ijo bida bụ na ida ti gajin fi on na ike ya na o ce za dana dana efu efu shi ta a uji nya uji guba uji guta ce kupeti ngu kupeti doganci utajin shukuti ya kima wani ji kuti tubo izalanci uje kwa uje ajini uya uje gaski uya izala ma izala ti gari ma so ku de no ajo gban gban ga kima kurare sta mo kete o no do butu eh ibe shita shita shita ku peti izala uje ajini uya uje gaski uya ma so kula uje alaka òtún jí òtún kóbò débi dán wọn á lò kí n bá bò ń kó fún wọn òtún là ń gan yín òtún pírí òtún lọ yín àná kí àná gan bàá bò yóò kó tì ó sọkó ìdín à wọn á yí bàtà ìdí àǹkàlí náà ọmọdé bàwú náà ká kóòtù ìdàbẹ́ gan wọn àṣìkú tí wọ́n ti kúrò ní ẹ̀láyà wọn à tòyó kóòtù tọ́nu mu èṣìkú tí àtọ́kọ́lá kúrò ní ẹ̀láyà gíní láàlẹ́ wújú yá àtàgà àlọ́kùrọ̀ àrùn gúta ogún ní kẹtíà ina danno na gaddan na bona danna gaddan na bona ku kyani mana ga da idan da shi ta da shi ta ya kita izalan shiga yi gaskiya to kula wuta alaka in ga tiba mu ga take ya ba ma so ko ce lau yayin aje yanna o kyaye ji yanna o kyaye aro ko ba to yi amma o be be ga zati ga jon àgẹ́zẹ̀ ìtumọ̀ ọ̀tọ̀ tó pàtà náà àdọ́gbànú gbóyè ọ̀tọ̀ kó ti dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́ alẹ́ ẹkún ẹjà sọ àfihàn ayọ́ zawangi nga laminu ji èjì bà ní ní ẹgbọ́ sọ̀kó gájẹ́ mọ́ kaso na yi na girewa ga kan na kin babun na ake kin babai da cinwe da ladabi jin alkur'an har da yana na macibo sai ga da mutum daga da zai be na gunya da alamar qur'ani ya na egin man karanta shi ya ce wo ya je ga la qur'anu zozo ma da da da kun ganga baba yayi tonna yayi yaje gala qur'ani zozo ma idan wanda ga dake mi bo ke zoje qur'ani ban na ja ke ga kaina min ya ga nga chi bana ogo ta ti qur'ani ke tin on ke ga ko tabo jama bi da ti e to lere qur'ani da shi sai dan na ku ke dore ka ku yi gaskiya to ka ku jala ka ne ga to mun da lo ado to ko so ku jin gafara to to ti gan kagu ibo kalma kagu ibo azaba yawi na wa ta shi do gan jama'a ya kendo ya ne ga alqur'ani wa ya ta ba ma kiyama ba wa yona da nan da nai ne ja da na lan kudu ya bainau so ko ku ci ba ja bon ga ja la kan ga su ne amma so ko ci taya ya lan wa kiyo kuma a gungwa wa innahum e jama'a na shi lafi shakkin aja tabbata don bakwai gangan ijo minu eti lamarin ƙur'ani murid e ji lobe shi gaskiya moro kayan ti gaskiya eti eh, gangan eti shakka-shakka e gbele-gbele-gbele belamarin ƙur'ani ko gaskiya wato yau kayan ti gaskiya agwo gaskiya amma ga gudu gaskiya ya amma eti shakka ya tubo ngala ada zangon da gazo bi alkur'an na sauke ji shakka ya tubo ada zangon da ga kur'an na ya ba da gwana wa ya bana wani shakka ya ce ga alkur'an ne wani mace alhankali da so kuskuren da su nemi daga ne famiti jina iga jama'an da ci ga kur'an e na gwa na adadin alkur'an e aya na dabo na yi bututun ya ga gwe gube 17,000 amma na qur'ani da jita na yelelan nana ela gugwa na adadi aya na yitibo na so me go 2000 dole gi mistake me jo we 6232 verses nga qur'ani de inan na nga mun ya gaskiyo amma ba ba ga 76000 bana de 17,000 to 6000 na wuki hakiyo nga ka ba wuki 11000 so ina ba da dana ina ji alqur'ano aya na ji alqur'ani ona wi ta ka ni to ba 11000 na isaba wa pata gbe na ga yi to ye ku ba ja ku ta fi o e ti ba pata o o yen ndị gan ji gege so ko e na ya Allah shi kiyaye so ku ka an kala ku من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد الله سبحانه وتعالى من زندورو باجي زاجي نوسى قتكن جدونا من زندور عمل صالحا لقد رويتن قرونا wali nafsi ndo ya titacho ate no geso ko be ndo tungurunya amfani tungurunchi no duana wa shige wuya mano ga gabuku wa mana saa zamboro ma te die tu bibikina e tu de bejina so ko ga wewa nga che la paniko we uta sa fe gbo o de jo kale fa le ya wa ko ade na awe ya soko baako na woto ga musiba nye didi na oji na ahiti wori oyi a hansi oyi a ewo osele ego wa anwo musiba ewo na oyi na musiba hansi na oyi na eti obo wa ayo ina soko egene ga dano mana ame ya a zango ga to dede lugwa na so ta lala kai ri gau zandoro maga lo tunguru na so ta lala kai ri gau zanama be jina aguga jina ma fa le ya wa kpadiu eti wa azaba ucha yo adị na mgbero na abụọ adabachịba bi ụmụchịwa adabachịba bi ije bụ na ha mana saa fa alaiha ka mgbero adị jeje na bụ si ibe anyị jeje na oji na egwu na danye tụ jeje na majibe nwunye wama rabbuka cocewa annabi muhammadu nke a bizon lamin zane ibi na kutici jini abidi yau yujina so ko jibi na kutici yau jindon da wajigebiya Ade aláwọ̀ abẹ́ ìbìdèdè fún kìámọ́ soko àjíwọ̀n wọ́n wá ń ebe ebó sọ̀kọ́ bọ̀ wọn ọjọ́ sọ̀kọ́ máa ń gò abẹ́ aláwọ̀ adagúnṣẹ́ àzábà kìámọ́ tó ti wọn àjíwọ̀n ọmọ anabi zalami lil abi ní jìbì ní kùtì tì yà wùjì mi yà ina na so bi na ọlẹ́wọ̀ àti ẹ̀fẹ́ ga ga bi zalimi ngai ngai amma daga bin zalamin e eh, ga wuce na subhanahu wataala ga bai dana ya ala ankali lo don siga filili mu balago ya tawza ne fa'alu ga tene yo zani fa'alu e gwa we sifatu lili mu balago yo na ama na naja uji ga wa si mi na ku sarin ya nga so kwe pa ne a ti mi na kwa ku gbagba ku gbagba na a ti uji ndoro bi na kwa ni no nga jina dalu e ti fasara ya ga lili mu balago mo

sokwa je su ne biyo ya sokwa kilo si ji kaza da niya kilo si ji kaza na ya amma don mu lafiya haramu ya fi taci mutum wa tiwo bi na kuma inni haramtu zulma ala nafsi na bi na kuti laja haramu ta fi taci bi so shi ba wuji bi shi wa haramtu bainakum muharrama gaga ya so da da hima bi na kutin na sokwa ko laja wa je ya ya so da hima ya ji da hima kayya an setima sọkọ ga ara amụrụ sọkọ maga ejitukwa ga ekpe ya ekpe ya ekpe ya ya ya musiba ya ya ma nwụọ iyo ma nwụọ kabaru ma nwụọ ke kala sọkọ ataba ji ẹda ne daga binakuti wọn gagwa na wọn ilé aka ní sọkọ yẹn dánwó àti sọkọ ga wọn fìrí yẹn.

eh lanu gogan ban so kwa na musiba e bi loku na wati dawa na ya tu enu ina ga don na zipara tenu ina ga don oma ana bi zallamin lil abi ni je tu ne bi loku tici ya wujin shi ku baba na mhm. إليه يرد علم الساعة وما تخرج من من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذنا ما منا من شهيد الله سبحانه وتعالى ذا علم الساعة ilimi ya fana jalik yau mana ilayi kun bai tumi soko bangi an goro da ilimi fana jalik yau mana kálíwá bá mẹ́tò calculation yà wọ́n lọ́bọ̀ ni de èyí calculation wọ́n calculation kàwọ́ bá calculate kẹsàn ti calculate kẹsàn lọ́nà àti o fáńbẹ̀ láàmàrà àdìkì yọ. wọ́n lè di calculation yìí lùgbẹ́ dáa lókàtí kẹsàn ilé àjẹyìn lò dáa lókàtí kẹsàn ilé àbọ̀n kí n kẹsàn wọn àdínú tó kàn calculation yìí láti tàbátà kálò sí wọ́n di tàbátà kálò sí àwọn ẹ̀là fẹ́ kálò tí wọ́n lè dàkẹ́ náà gànà ẹ̀bọ̀n náà ti ká yìí ti pa ẹ̀ sọ̀kú náà kálò tí wọ́n na amma ga lugwa zan doro ji calculation ya wagan kiyama ma na ke ya kaza wa goma ilimi ya fahimci tun da tun Allah annabi Muhammadu a biyo ga an sa'ati ayyana musaha kusa alkiyama biyo kul inna ma ilmuha inda rabbi ilimi ya fahimci abin da ba tun Allah ni annabi Muhammadu ke fana da kiyama na malaika jibril biye ni annabi Muhammadu ga akhbirni an sa'a يعني فتا ذلك يوم ما المسؤول عنها بأعلم من السائل لأنه يجينا كيوكو لأنه كي يجون سنة لماذا متى ميكا أكيد بو تغير ملايكا سكودا سكودا تفيدنا وما لا تون بسا فوتيا أما دي جمع فساجو فكي هم وجا جمع فاجو فنا جالي تدقوي نكينا جمع جالي تدقوي آدم lokaci lo su kagiji na ji sama zona mai da ya faji ma faji sama ko na ji sama zona wọ́n ti tàkàrin tí wàgá àwọn àkúta èkó ẹjí máa tún zo náà sọ̀kọ́ jíjìn níbi adam àmì ti sọ̀kọ́ bẹ̀ tẹ̀bẹ̀tù tòròfẹ̀ jí máa ń nga àti ẹ̀dá ìṣe kíọ́ àmọ́ ìpè jí máa kọ́ni ẹ̀bẹ̀ dáná láyò ọ̀la wa àlọ́ ẹ̀bẹ̀ náà làámà làámà làámà ẹ̀bẹ̀ náà màláìka gà ni àlàmà àti à náà àlèkè wọn antara leo antara kyo anta eh? anta lida al ammatu rabbataha alewu jete ya matochu wa lida ange za babu ale ki eda te za yavu maya la kana kana na mai ba sheria so ko higiyo yavu ile ka ila ya ile ya bambe alama na ji manjiga alama ya da kiyama patitubu ba ada alama na ji sugurana amma da alama na yi kubura na da alama na yi tatangi na amma da na yi ciko na dan dai tatangi ya le na ni ga amana la da wuki da amana a ga da amana be da na amana be a aga amana la dan ba kwa alama ya da kiyo mu hmm. a ya yin to da salle dan ba kwa alama da kiyo mu in zagi ga rute ba gi e kudo dan ba kwa alama kiyamo e to kun ga ga e to kun ga ya

yazo ene yake bidi bididi wuce yake ka mini hubo titiyaya dajjal dajjal tabagire ga dajjal no bino kuti ciwo nga gbe yi wa ba nga yi soko to ne yen wono kuma ti di boji e kan do ti yi no wa ba nga yi soko ga wono ma sama hu sama dule ma ga kingo nyi gu ti je to soko le na e ko yi zobo ati ka sɔkɔ ala bo je kan tuya ho lawan gi tafe ji iman je do sɔkɔ dɛ sɔkɔ dɔ na amma zai ji iman ka fi kangana ka ga ta cikin bo a ji iman da dajjal kun ga yi sɔkɔ abin na ne bi ka dajjal no le da na rajulu awar ila e ba ji wo na e ni u da rikitina wa inna rabbakum tutima ila ne u da rikitina e ku ba sɔkɔ jo dajjal ma e ni u dio e ni u dio ngunga tiya ga ka ba e ku ba ga za kafirun kafirina amma wa leba so ga ji ma da kasu bino dana yi ma dino bana sai leba ja kaza tana amma ta birnin ji ma kan gana ina a le wuci ya so ko ga yaka ha. ale musulmi ne ke tiki ba kan gana sai biki zaban la doro yi wa wuci ji ma ga sungu an ga wa sai di ba na sai lo so ko ja be ci anabi isa ji kimina alamai ne zo bomo anabi isa ya be anabi isa ga be ko ci biyo ohun ti yára níbi ìsẹ́gá pẹ́kì wọ́n ká ti bí kó zo wọ́n tó àké lé ìṣe arùn àjíyà arùn àmọ́jì àti ẹ̀fọ́ ìṣẹ́ ló ń ti bẹ́. tọ́ ngálà àti ìdá mùsùlùmí ànábì ìsá àdùwà máa kọtàlúhu wà máa sọ̀làbúhu wà láti ṣùgbì àdáwò. àpàgà aláwọ̀ awu sọ̀kọ́tì ìjìlá kí ìlú ní àtó àti ẹ̀fọ́ ìsá àmọ́ ànábì sọ̀kọ́ wọn àlẹ́bí isa júdà àti tun tun tó sóòtì bẹ̀rùbà ní ọ̀tá sámọ̀ ọ̀nà ẹ̀bà sóòtì ọ̀nà àtẹ̀rẹ̀ sọ̀kọ́ àti ibi tún kì í bẹ́ẹ̀ rà ìwà nàìjíríà o sáàtà nàìjíríà ní àlàmọ́yá ntukuri àlìkì ọ̀hún bú dán ẹ̀bà tó ilimi ẹ̀fọ́ náà àjẹ́ àlìkì ọ̀hún náà ilẹ̀ yìí wọ́n bẹ tún mi sọ̀kọ́ wọ́n máa ta ní samaratin esusu na yẹ min àkàmá mi daga kpákọ̀ ayò náà ilimi titiya iba soci budan wa ma ta minu min unsa in e wannan zage alana taku na wa lawana kin da wa lawana na ilimi iba soci budan sai in zage ma ke maja illa bi ilmi sai bi ilimi so kwe wa lawa sai bi ilimi soci wa mawa sai bi ilimi soci etu ci babu da wayan wa be dan dore ma be so kwe mu mun so ko wa lawana sẹ́bẹ̀ ilimin ọ̀nàmù sẹ́bẹ̀ ilimin wọn jẹ́ yàtọ̀ àwọn bá ní òde ya òde bàkọ́ àṣẹ ya kálukọ̀ àdọ̀dọ̀dọ̀ ní ìṣòwò ya wọn ọmọ àgbàlá tó tiẹ̀ àwẹ̀ wọ́n á wa na wa sebe kake wuyi wa ma wa sebe kake wa lawi ina da buna ka kuna ba ga ni ga da tumba indo yi na a ce lanu siya ne ka fate indo yi na mana kurai bi dabo a da mana kurai malaika ya rai ya kafa na azu ya gono ku ba ba ne ke ba da loji bi indo na in ku gono azu ki to daga muhallaqatin aw ghayr muhallaqa na shajira Kwa gana ajegina kanga wazuri tabata kimba ipaza jibo benga tucho. Sokola da wa ajegina ma pabelele agaba kwanya ko kuma baki oto muchi mushawa. Ili ike soko iwata mako estochi. Ite alu cho ya rubi. Tunda yi baka atala ankali ya sasa da bada su ci. Na yi wala Allah zuriya ya soko ya zuriya albarkai. Sosi ya zuriya albarkai. Sosi ya zuriya albarkai. nínú àjìbá láti máa na arábẹ́gá àmọ́gbá náà tá mọ́ bàtà kàyé ìwọ̀n ìbà kútakútakúta ara ẹwà parí ẹjìbá àjìkútàtà ara àkẹ́bẹ̀ ẹ̀rọ ẹ̀bà ti ẹjìbá àjìkútàtà ara àkẹ́bẹ̀ ẹ̀dá ti ẹjìbá ọ̀dà kuma an gwa ke to ala da min mama kuma an gwa ke to ala fi gwa bu ma to kuma la ji al barka ibatu ya eh ku jaci to ci ga wa yawma yunadihim ibna tabe da kafiri jina agar ya ta ga dayo ayna shuraka i babu da basina ye la ta ami je je bona dawa babu da ne ye ga ji kan da bi so ko ji na dawa babura ne ye raje kene mi sokwa dene da babura ne ye ke kota kene mi kota ne da babura ne ye je babe yo kene je babe mi ne da ai ne shurakai babura ba tene ye lafiya mi ne da babura ba tene ye lafiya mi

ẹgbọ̀nyí ìṣígbórẹ́ tótó ìyẹ́gẹ̀ àwọn ọmọ tó ti gbá nílẹ̀ tí àkíkọ̀ eléyìí tẹ́ ẹgbẹ̀ ìṣòro òde rọ̀bà síná dọ̀mọ́ná ìṣe ẹ̀zọ́ lámbàtó ilé ìṣe ràbà ìṣe wà ẹ̀sọ́bẹ̀ yìí ìṣe wà ẹ̀sẹ̀kọ́kọ́bẹ̀ yìí náà á ti wá dọ̀mọ́ná ìṣe ẹ̀zọ́ ìṣe àgbì ìmọ̀tẹ́ ọ̀là ní àgbì bẹ̀rẹ̀ ní ìrẹ́kọ̀wẹ̀ káwọ̀ tó náà wà òye lákàtúntù mọ̀tọ́ bá máa ń lọ káwọ̀ gangani alo bitu wacina bitu wacina me a jani na ki yata bitu bile ki jama daga na wayu ni na wasu guri wasu guri a wani kyara naga e wasu guri a ranar ranar da wasu guri na waya ju wasu guri a ranar ranar da wani gawa haki o a ke shara o ya bita ti kokiya man na ya bita ti kokiya nga a ah, gayo eh shiga na kwari da yiwu na ta ce ba wani bayan o da ba gano ke yi kokiya sai makwa ọjà mọ́kọ́ ló kéré kún ọjà lọ́kùn sí kí òṣìbàgá ló kéré kún ọjà lẹ́lẹ́gọ̀n ẹ̀kìbàgá ó kún ọjà lẹ́lẹ́gọ̀n ọdí ọ̀nà lórí lọ́kọ́ zangoro ne pàmàkẹ́bàgá ní ẹ̀mà china ẹbá sán china ó ìtòkúrà ní ìyá ọmọ àti ìtòkúrà ní àdìsí ọmọ àkéyè àwẹ̀lẹ́gbọ̀n àtòkúrì ọ̀gá àtọ̀kúrẹ̀ ènìyàn àgbẹ̀yìn rẹ̀ kẹ́lẹ̀ tó bá lọ sí ẹ̀tì bìzọ dábà aláwò ẹtùnà kẹkánà ẹtùnà lẹ́ẹ̀nà ẹtùnà wọ́nà ẹtùnà jíwọ́nà ẹtùnà zẹ̀kẹ́nà káwà bọ́ min na bi وظنوا ما لهم من محيص وضل ya, واجهايو واجه كافريو ما كانوا إن جعاتي يدعونا أتدي بعدها من قبل تندق إجابة سيونا yẹ̀wùsì náà tẹ́lẹ̀gá ẹ̀fẹ̀túgá wọn àgbẹ̀gbọ́ àánà alẹ́ yẹ̀wùsì òtún àti kíkìrì àwọn ìgbọ́dọ̀ tó ti wà wọ́n jẹ́ àbí ẹ̀nà na lóbáyà wa zannu atuma gaskiya ya malamu min ma'isi bana da mhm. ba atala da gwacha ga ba to ta lugwana unda ba nga la yas'amul insanu min du'a'i al-khayr da wange yabwa dangane da addu'a al-khayr nawa bayati ta cuna yabo an dondo soko je ji tamako soko je ji tamako ka kuno da be wa tamako to tun bo be addu'a ya to suma mayala ya we yi soko wo me ja amfani be yendo ti soko we wa tamako soko o me ke wa tamako e ba saji aya bawalo bane da shi tiga wani ba duwa na za mu ta ya soko ya mikuci daga soko jiji wani na wa amiti la soko arwa yi soko na kila wace ke sago biyo la yasamu al-insa kawai ke ke bwa min du'a ila kairi ya du'a la khairi na se ba ya ti ta tun ya didi ewo láti àrẹ kàpàtẹ tí wọ́n bẹ̀dìdẹ̀ múlìkì amma ba nawa ba duwana da katuna ibarashin gaskiya ya emi guci lo bayan Allah subhanahu wa ta'ala wa in masahu sharru abe ke na ba wa na gabi tona bala su gabe da deyu bata da deyu wala da deyu madagun da deyu damuwa da deyu takati da deyu yan bai da deyu wa in masahu sharrun abe ke da daga ba tuna wa ya usu kanu wale da hangiye wa ya yan bayan kun wa kauna ba be sokwe

eji wa dabo eba wa dabo yawo ti dabo ina ne ji pata a daba ti tumi ya oke dabo ina ne ji ga ye ne gada e da wangi ga gani da wa nga malawa le edanu nga gada ba ji ko la mari no wa ta ko na ba be ko ko ko ko ko yi uji na wa di da mu na tira dia e. na wa di da mu na tira dia e. na wa di da mu na tira dia na waja maga ga tito tu na mati ale asokwe ube sokwe ga ube ga ndo ti sokwe ma le daga bele sokwe ga kiri kya bio na nyimi zwa ima yiji lafia no ni wanzo e chokwe bene yuku che sokwe na ya dan do ga imani di be sokwe na sokwe ga yuku ti labi ani wende tabia o na kana ni mu'minun wala mu'minatin وما كان لمؤمن إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم آه. ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله سبحانه وتعالى don gweya mumini bagi to muminan zaja abe kera Allah be tuci ga hukunci bani ga aji aga de sabe ga aja ya ke baba gawa da ji faruwa e ba gawa jini ba ci bida ba e ba gawa jini ba ci imin ma shi bona gawa umma jiwa ga la ga lo pa ma sai da nan wa ban yi ba na ku ci da ci da da tare ki yaya amma yana Allah ya ga yayin zaji na sai to ba ji na ukun ci to ko be su ci ga da bayani ga de san do ci ma daga na so kwa da ji na so to la da ji ní òde ọwọ́ tàmọ́kọ́ yín tóòjì wọ́n tàmọ́kọ́ yín tóòjì wọ́n yí gan sàǹdóró fún wọn àti dàda ẹ̀mí níní yá lọ́wọ́ ẹ báyìí dídí bàtì bíà kí ni ọ̀tọ́ ẹ̀sìn báńdà náà mọ̀ ní ọ̀tọ́ àǹpa yà ẹ̀bọ́n ní àdéhùn mọ̀ mi náà ibi táàkì ẹ̀ bàbá mi wọ̀ yọ ọmọ àlẹ́ dandan ìzè yẹ tó kẹ́ èkótíkà fútikà sáyẹn ìdàgíjọ yìí nà nà gan àlùkò àdínì tó àná hujja wajen tilale ya soko wai masau sharrun abege ne ba ya na gefe a wani ene zebuna da isi imani da aduwa ne ba ete gaskiya wana wale da da ya faya wusu e la kauna ba da soko da zo su ni ba kauna ba daga ne soji na ne bada ne ya gwa da gwa idan na gobe ba ce ba ci na wato na ba an gani da Allah subhanahu e wa ta'ala zane da daga tabayin babu bani diga haji wahala na ji amfani ba biya ya ji mi jawo ma biya kaza kaza ji kaza biya wa Allah ba ta ba kai kai e ba ga irin zako kai Allah irin zako to ko ga zike o kai e ba we ga zike o to ko ya da yo kai ba we ya da yo to ko ji yo kai ba ye jo pele zago ne ba zawangi na ga biya zawangi ni zawangi da aje da na da kauna ba ko ya wusu kanun ma kauna ba ga na dia gusto ko biya ene ji boju wangi a duwa da we da e ba sai lokacin da an ne bauna ko lokacin da ga da an ne bawaya na a duwa ga wa ce ci gaba je ba ina lawe ga ga dron ko ci ko go wala in azqalahu rahmatan بالضراء مسته عليم ولئن أذقناه أبكي رحمة أبكي قال لي ما يجي يزوعين بالومينا سقاي يلافي هذا ìtura láàbíà ìdíbàwò yìí ìkábọ̀lọ̀ tàbáṣe nígbà tí gbàrà ìwọ̀n ní ilá ẹ̀gùn ìlú lọ́ba fi wọn náà ìtìlú wa dàda ààrẹ lọ́la da ààrẹ yẹn mọ́nà wàlẹ́ lẹ́yìn kó lẹ́yìn náà zàwọn yà yà yìí bàn ha záàbí yẹn mi dáná gan tì mí tó kún náà wọ̀ ní wọ̀ mí tó kún náà ti dẹ́ kó nà ká bọ̀ tó tó o jẹ̀ ti dẹ́ bàtà wọn lẹ́bí àwọn ọlọ́rọ̀ ó jẹ̀ o jẹ̀ o ti dẹ́ bàtà àmọ́ ní láti lẹ́bí àwọn ọlọ́sùnkún mọ̀ ẹ́wọ̀n ò nọ̀gá àjẹwọ́ lọ sókún nǹkọ́kọ́ òjìlọ tó ń jíjẹwọ́ ní kàtún jí ádá ní ti qualification gálẹ̀ náà ní ti kàtún ádá náà ṣe ní ti master tó ní ti dìgírí ẹ̀kọ́ kàtún ti lẹ́ni jẹ́nà gálẹ̀ ti di ewu ní ti yẹn dáná kàfà ó lè rà yéé ṣe ó nà àti dìgírí tó yóò rà tó kílásì nẹ̀ yìí kọ́ọ̀sì nẹ̀ yìí yẹn ní náà di àyà ní kàtún ní ní ìjà ó ti gírèdì ní àti ai ka kuna zaɓa como mo ko ka kuna ne la ko ti kare jo na ina mo ga na biyo ko ti ne so ko do no yan do ro ga te so ko ga a ro ga ada di ko kare ni ga na ne jen no ma a a la hawla wala quwwata illa billah ko kare na ro jo ha ko kare na wa jina ko yi sababi ne la la je ko ga ji ta je ina amma ga dole ko ti ne o je la o ti di mo e da idan wasu kokari da shi waye a madiya na so ce ga zan la yaqulanna hazani aka ce ga mamada idan la ya la'an bi lomi eh mai zuma ne mu se ba so yuna eh o ka ka na ba de yina ya ce be ji mai yu zuma we wa le da an

lẹ́nu sì mọ̀ ọjọ́ àti lọ. Gàtẹ́ títà àti wọn gan tẹ́ títà àti wọn gan lọ́rọ̀ ti dé wọn mọ́ láti ọ̀rọ̀ káṣọ kó bá tu. Àgbàdì káàkiri gan náà tó ní ìmọ̀lẹ́gbẹ́ àrídá ní dáná kíni jàádì kọ̀kẹ́rì ní mi jiná yó kọ̀kẹ́rì ní mi jiná ká ti ń padà ní yọ. Wọ́n lè yẹ lòdì òkè la. Wọ́n máa dún ní sáà tàfọ́ ìmà ní mẹ́yà gàfíò tó káà lè jẹ́ máa obìnrin ẹ̀mọ́ ìjẹ dẹ́là bí ẹ̀mọ́ ẹ̀kú yìí. ètò àdéhùn wọn gẹ́gẹ́ ẹ̀mọ́ ìjọ náà wọn ìtàtà àgbẹ̀lá màrá àlèkè wọn níyà gẹ̀ẹ́sì tó bá àlèkè wọn máa hú nàìjíríà káàkiri. tòun tó mọ̀ sí ni mo jẹ́ àṣà náà ń wò ní ọbẹ̀ tẹ̀ mọ́ kákùnrin ọ̀tẹ̀ dúró ní òtí àdúró ya àdúró àdúró ẹjẹ́ àdúró àmọ́ ẹ̀dá lẹ́yìn náà wà lọ́sọ̀kọ́ bí aláàrùn ló ara àìsàn lẹ́bi yóò sọ sí ìrù bìbí bàdáàlì kan lẹ́bi ẹ̀dúró òlì ẹ̀sìn ó wà kẹ́sì rẹ̀ káàkiri sọ̀kọ́ ọ wọ́n lè dà ní gẹ́gẹ́ ìgbàgbáàlì kì í ọmọ ìgbàmọ́ nínú ẹ̀yà ọ̀tẹ́sì kanga alebe kunja da tutu bana wanje da ka tuma lutu da mako abida wa tutu amma ni ni sai ya kunji to a duka bana ake ya kunji to a dan nana ne yebo na yele da ki amma ne ga ida ne ga da na na la ke ja tsawo to ne inda ruwe ne to ga yake ka san da juna a ga ya gaskiya da ki amma so a ga ẹgbẹ́ ọ̀tọ̀lúwà ìdí ìdè ẹlùkù ìjẹ́ láyé náà aláwọ̀sánúsánà ti gẹ̀gán ó lẹ inú jíòjò ìlàrọ̀ bí gẹ̀gá àgbèrè àti tọ́kọ̀tì náà gẹ̀gá mọ́ nígbà ìṣẹ̀bọ̀tìdà túbọ̀ kí ẹni ìyàmùtá ẹ̀jẹ̀ kí náà gẹ̀gán dẹ́gbọ́n náà ẹlùkà lókìá inna ni inda wula lọ́tùnà ní àdé ní ìbámi ní ìbá tó ṣí mọ́tò fún ọmọdé àti ìdílé yìí ẹni ìbá mgbe lọ nga da ki ama ne fa ọrụ ko la na ahụ ba nga ngo ko de za u sayyati sayyatu mithluha e ga bana na de ga di de na ani yɛ di wanyi wanyi na bolo bolo bɛ na sɔgɔ ka gan o ma kɛ bi ɛta ti kɛ mu aka kɛ bi jɔ so la. na ìjọ ń tẹ̀lé káfíń yẹn ìjọba náà èdè gbúrú ló bá yà ń la o àmọ́ àpamọ́ tẹ́ bá ń gbé pẹ̀lú bẹ́ẹ̀ tún lè dé àmọ́ kí èyí ajẹ́ sí abẹ́ kì í á máa dàbẹ́ yà ní ìgbà wọn tó ń di dé di àlọ́ sí emi owó ọmọge yà sọ̀kọ́ yà tó ti yà ní ló tún náà kì í àmọ́ ká dàdé yín ń bá ọmọ yìí lọ títò sí lọ. فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ. فلننبئن الذين كفروا إلى تعزه لأن يجي كافرين بما عملوا da ya suna yelo na iga ta ya ya suna yelo ya ce ta furce na ya lafi magani da a gagboni ya kusur falon lafi an na lazi na kafar bi ma'ani iga ga ya kafiri ya suna yalo na ina ga ya kawai ga an ga waje an ga waje wadon mu bi kwannahun ya ke ya lalwami min azabin kwarizin daga azaba na gini kasaraina غمنا داعية غمنا كسرينا غير على التكافي يتربط السنين بطوه تفوتنا هو الخلود في نار جهنم غم يجيجن لنا عجيا ذنين بطوه جهنم يتقوبه وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر ga wai za na amna ala da insa iga je mawaya da wangi a araza da wangi za su ne je ma da yi sokon iga ne fa da wangi ne iga ji a araza wala su ne je ma a ni to ci na aga sokon bata sokon ji lafiya yi ga lafiya ala amaraza wọn là á dùn ní ẹjìnà àdá àtọ́jì náà ẹ̀kọ́ fìdí bò wọn là á dùn fún tẹ̀yẹ̀ báyìí tó ti bà wọn wò ṣe lágbo lámọ̀ ẹṣẹ́ mẹ́tíkà ọ̀yìn kábọ̀ sọ̀kọ́ àti múlíkì àdàwọ̀ ń yí amaraza ẹ̀wọ̀ ń yẹ là á dùn ní ẹjìnà àdá àtọ́jì náà ẹ̀kọ́ fìdí bò ẹ̀nà àbò wọn ìsàlẹ̀ múlíkì wúbo wọn ti jẹ́ ńlọ sọ̀kọ́ wọn náà sọ̀kọ́ àti ní ìmọ̀ àdàwọ̀ ń yí kábọ̀

وعظيمنا ماذا وفينا تجي الآن هذا موجه جمالنا وليه نتفجع إياه ومليه نتفجع بسكونها إذا نعمنا على الإنسان أعرض إذا نيمة زيادة وعندي لو عندي نفسك يتجاه لسكوه فقال لك هذه ثقة للنشوة مرة جيجو lókèjì ẹjọ fúlàní ìgbè ẹjọ lọ́jọ́ orí ẹjọ kọ́mpútẹ̀lì ẹjọ kọ́mpútẹ̀lì ọ̀dẹ̀ àyàrí pàkóbẹ́ntìrání lọ́jọ́ lọ́jọ́ tẹ́lọ́dà dé tẹ́fúlàní dé tẹ́lúgẹ́ dé tẹ́kìlẹ̀ ọ̀. ó ti ó lọ́jọ́ egi lọ́wọ́ lálẹ́ òní bá dáa ní kí kùnkùn kòró wẹ̀ lálọ́ àkọ́lájú ọ̀rẹ́ mbàlá lọ́nà tí a tí ọmọ ọkùnrin yẹn máa ń tú yẹ àgẹ̀dẹ̀ nípa ọ̀gẹ̀dẹ̀ píìsì ń bọ́. lọ́nà tí ẹ̀jẹ̀ ń lọ láti ẹ̀dá lọ́nà àgẹ̀dẹ̀ nípa wọ́n tó fi bà tó. lọ́nà tí ẹ̀jẹ̀ ń lọ sí mọ́lẹ̀ tí àgẹ̀dẹ̀ nípa wọ́n àjẹ́ lọ́wọ́ nípa tí àwọn ìlànà rayuwa ke òfin sáré ó bẹ́ẹ̀ sọ́kì sí ẹ̀mí bọ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ èṣù tó kọ́ ìjọ ọ̀sọ́ tàbí ìtú ìyà tó na ilẹ̀ sí àtọ̀kọ́rá ó ìdá na jù bọ́ mọ̀ nínú ìtó ọ̀kẹ́ mutum ku fara fi emira ya wuwa wu ya wuwa oge wa wa hudurci to shiga wani abijalibi wa ne zaga don baka saya gangan da eni lati mi sokwe gara na ati gawa na mi sokwe na wa ni sokwe ni ba ni kure gore amma mana oti sokwe wa ni bana ko da masa shar ada kene de daga tun ban ci ma suku ko du do ai da bi wala ne to ko na pa da ji ya to ba ban ci na amma ko no ya e ji le a wala du gamba a ba za da ya amma ni ba da wato no no di lana da ki to kutoka sasa hapo hadi damu adua adua adua wala lege ba adua adua wala kadona wala tia kadona jenga e ba bibare e ba bibare ufa uko na toko ya kwetua Kọ̀túndọ̀ àárín àìsẹ́gbà ìsọ́kùnjẹ́ ìbà àti ọ̀rẹ́nṣọ́ bójú ìṣọ̀fẹ́ sáàṣọ. A ti ráyè ìjọba ó láti ráyè ìjà. Ìyàjà, a ti ráyè ìjọba ó láti ráyè ìjà. قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد قل النبي محمد أرأيتم ya jama'in kafirin na shi ya in ka na gina injinin indiyalla aka ki alƙur'anin nan wani daga ba Allah ta beyo waka fasul bihi ya ce ji kafin ji ya hu gaskiya ke a da ta kaji yi gwara su ya fa na ya ya yi wani mata

kome don rasa ne za a ya annabi muhammad su zaƙi ya za ci ba amma ina alkurani je ba za alam ya ce kun nazir qalu bala qad ja'ana nazir qalu bala qad ja'ana fún àlìkí a àtàbí tuntun ti fi rẹ́ńdẹ́rì bí a àlìyà àdẹ́sọ̀kọ́ òkè sí àtẹ̀ráyọ̀ ẹni tó kí ẹgbẹ́ láwọn mọ̀rẹ́ ìta ìjà nínú àwọn ìlú dàmọ́ náà wọ̀ sọ ilé mi ma na, gbangba ebe na atụm azaba ahụ ji aza chi te eme na eme ji azaba ekwu ofe anyị nyewe anyị ebe gị na-elu ya ahụ na pati ihe mmanụ bụ azaba sokwu man azọndu ji ga ajin kakun min man huwa zanen mu aka fi shi kọfin don ba kwafi tallafa da shari'a su kwe ba raidin a fi hanyar gami na zuwa da ƙwa'an na ja'a fi kan kusa na zoro da ba. sanurihim ayat ne ya lawo kafirin aya dina yi ya yi ji na ga wuwa eti lalle ga na yo da da ya annabi muhammadu rana lawa ka ima lalawa a sojo an zora da ètò àfáǹdì yìí tíba ẹ̀yìn tí yìí ẹ̀nà ìpá tẹ́ ọgbà ẹ̀sẹ̀ tí a fẹ́ àlùkò ààrẹ ọlùkò ààrẹ tó ayé tó sọ pé jẹ́ àdìsá yìí ìmọ̀dá lẹ́ẹ̀ká wọ́n fi àǹfùsì yìí yàtí ẹ̀ láwọn mílíọ̀nù nìkan tí máa tó yẹ áyà yìí ẹ̀yà ọgbà ẹ̀sẹ̀ kò tó ti láì fi àlùkò yìí káwọn ọ̀pọ̀ ti jẹ́ àná ẹ̀ baleze sabila oyikai baleze jimborina oyikai banamo weji wetina idananini oka beji misuba alada oka afiki misuba alada amani wage sana tuku balo tibo asuyo aini wajiano tuku balo tibo ojiyo kọ̀tí áǹkọ̀tí ayé a tẹ̀lé bá ọba tiẹ̀ lọ ayé ilé ne zuri ¿Mm? yo nga we na le boku yo nga na ne sane yo nga na le ne yo ayi wo yo an kose ko apa da su ba ayi yo no yi na hmm to pa yi na ke no tuwo kubo yi na ka da ati ga amma ama na bi ke ke oyi yi wani ne tuwo wo wọ́n yà usoro ẹnu wọ́n yìí gbọ́dọ̀ bí ẹ̀dọ̀ wẹ́wọ́ pípa nígbàmọ́ ẹ̀yọ́ lọ́wọ́ náà wọ̀ gẹ̀lẹ́jà á jẹ́ sẹ́yìn bá lòlẹ̀ yìí kákákáká yín lọ. pípa nígbàmọ́ ẹ̀wọ̀n ọmọ ọmọ káká ìdè kákáká ìdè anyị lálùbọ́rọ̀ pípa ìta ayò ìrò náà حتى يتبينه هرموا داسولا لهم يدعو أنجي أنه لا أقو كلا لا القرآن لا يونا ولا ما ريا يدفكي ولا بو كلا لا القرآن لا بروري فدن دور دوا كنوري لما دونا أدوا فيما أليوكا أما فيما أولم يقتب ربك أنه على كل شيء شهيد أولم يقتب kàfihàn àwọn lọ́yọ̀ sì bí rọ́bìkà anáwọ̀ alákùn lè ṣẹ́yìn ṣẹ̀yí wọ́n kún à ló bá tó tó ẹ̀ à èrè à kí lẹ́lẹ́wọ̀n gáyẹ̀ sí lẹ́sẹ̀ wọ́n yà rẹ̀ sí ń dóòrò náà àwọn lẹ́mìyà fihìn burhana wọ́n kún hujja aláṣùrì kíkà ẹ̀ sí gaskiya bó à da yanzu da daga yasa shakwa saman sakin yaya muna kwaja na yari gana Allah subhanahu wa ta'ala wani yanzu da yana mada mun ke tiyan dondona mada zan ke tiyan dondona a mada yanzu da na suna an ta sanin ya sadi da ba su kwafili kudona ala ألا إنهم في مرية من لقاء asiraro ishtuba innahum jamanin ji ega gaja wadana kafirin shi fi miryatin abiya dan bakwai gaga ijo min liqa irabbi ya guduna abin da so china kiyama da boka shi hunda ba kiyama da boka shi hunda ba ngai yana da ya ce jin wadda alqur'ani wa musulman gaskiya da kiyama da bauta musulman yana galuba aluwa da iri aluwa galuba ya tuwa da iri ito mo ala yake shugaba inna ru e lalle allahu mu'itun bi kulli shay'in wa man dun ke shi yana ya ilimin kọ́dọ̀ tí a lò tí gbówó wọ́n ilẹ̀ yẹn rúkì mẹ́mọ̀ kéjà káńtẹ̀ ní èlò lára sókún wàá gbọ́n ìdí láti kéyò ó pẹ́lú fàǹtọ́ndò jẹ̀bùrọ̀pẹ̀tẹ̀ èlò àṣẹ̀tì lọ agálàmẹ̀dẹ̀ tẹ̀kọ́lọ́dẹ̀ jẹ́ lọ ẹgbọ́rọ̀ lọ ẹgbọ́ àṣẹ̀tọ̀ àlẹ́yẹ tó túnra ilì múlá mú kéèzọ àlẹ́gá pílẹ̀ ayé náà àti ìfàbẹ́yẹ̀ sún náà pílẹ̀ ayé náà àti ìfàbẹ́yìn náà àti ìjọ amma Allah subhanahu wa ta'ala eh ni ka ci daga fannin cici na ilimi to ta mu ke ba na wa ta na har da ba na wa zo na ken wa zo zo na ken wa ta ta na ken wa ta ta na ilimi to ta mu ke ilimi to ta mu ke inna wa to ma ko kuma suratul masadih ko kuma ko kuma suratul jo hami as-sajda so kulwa ele bi ba bata lu kesta tu ya don pale ko bata no so kulwa ingo yo no wazi ko bata no so ko ki wazi ya ezo rama rama na ikibo no so kulwa azi kitu le tu rama o tu jira tu ya ada fiye zondo na ibanga kuwa lada na ake bane guwa guwa sokon tuya yi albarka ya suwa nuna sokon da rayuwa ibo sokon da rayuwa ya ji yo sokon da rayuwa ya mai yo sokon da rayuwa ya mai yo sokon da rayuwa zuri ya mai yo sokon da rayuwa ya zoshiki yo sokon da an sokon kai aminci a nigeria to ti na ofe egun ato tigbe ti koko na jama'a na yiga arewa iji lafiya na wa muwa daga na mutu yau an fi dubu a northern na sokun ji a shiga lọ́tù dẹ ẹ̀hún ìbò mọ́rùn sọ̀kú bẹ láàfíìrò lọ́tù dẹ láàfíìrò sọ̀kú bẹ na kàtà bẹ àdínì lọ́gbàbà wọn tẹ́lẹ̀ lẹ́ndẹ̀ àlàfẹ́rì dọ̀hún tó tẹ̀lẹ̀ ìjọba pátá náà sọ̀kú jẹ àlùbáríkà ìbá àlùbáríkà àlùkò àrùn alhamdulilayi rọ̀bìlà àrùn.